إن الحمد لله نحمده ونستعينه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وآل محمد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 إنه لكم عدو مبين واعلموا أن من الإسلام أن من الإسلام معرفتك أن التطير من الشرك فقد نص على ذلك رسولنا صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك وما منا إلا ولكن الله يذهبه بالتوكل رواه أبو داود وإسناده صحيح ولما كان لنفس الإنسان أحوال ولما كان لنفس الإنسان أحوال أحوال تقوى فيها وتنشط وأحوال ربما يعترضها ضعف ونقص ولما كان كذلك جاء العلاج النبوي للنفس جاء العلاج النبوي للنفس حين ضعفها عند التطيب ولذلك قال عليه الصلاة والسلام فيما رواه الإمام أحمد في مسنده بإسناد حسن قال قال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيرة من ردته الطيرة عن حاجة فقد أشرك قالوا يا رسول الله وما كفارة ذلك قال يقول اللهم لا خير إلا خير ولا خير إلا خير ولا إله غيرك نسأل الله تبارك وتعالى أن ينفعنا بما سمعنا وأن يبارك فينا جميعا إنه هو السميع المجيب الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد ẹ̀yin ẹ̀rú sí ọlọ́run ọba ìdíkàlọ́ ọmọ yìí pé ìbẹ̀rù ọlọ́run ọba ọ̀dọ̀wọ̀ wa ẹni tó ti ní tẹ́lẹ̀ kò fi kùn ẹni tí ò bẹ̀rù ọlọ́run ọba tẹ́lẹ̀ kó padà máa bẹ̀rù ọlọ́run torí pé nǹkan tí ìbẹ̀rù ọlọ́run ọba kákò sínú ntí máa ń gbé wá bá ẹgbẹ́ ẹ̀dá ènìyàn lórí ayé ó pọ̀ púpọ̀ nínú àwọn nǹkan tí ìbẹ̀rù ọlọ́run máa ń fà wá bẹ́nìyàn òun náà ni ọ̀nà àbáyọ ọmọ ènìyàn yóò máa rọ́nà àbáyọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba láì lo nǹkan kan ẹlòmíì tọ́ba aráwọn ẹni ọlọ́run nígbà míì tọ́lọ́ ń kó wọn yọ kúrò níbi ewu ẹ máa wò pé ẹlòmíì máa wò pé wọ́n lágbára wọ́n ní nǹkan à wọ́n dọ́gbọ́n sí ni o nǹkan bẹ́ẹ̀ nǹkan kan ọ̀bẹ ìbẹ̀rù ọlọ́run gan ni nǹkan àṣírí ọ̀nà àbáyọ fún ẹ nínú gbèsè ayé rẹ yálà ó lé ní àbó fún ni àbó dí ni ọ̀nà àbáyọ àgbà àṣírí tọ́lọ́wọ́n ọba fún wa nínú ẹ̀sìn Islam ó yẹ ní ká bẹ̀rù ọlọ́run ọba nínú àwọn nǹkan tó kákò sábẹ́ bẹ̀rù ọlọ́run òun náà ni pé iṣẹ́ wa yóò máa dá eléhùn agbárin kan nù ní iṣẹ́ ẹ̀sìn yóò máa dá pẹ̀lú bẹ̀rù ọlọ́run iṣẹ́ tó ṣe láyé náà yóò máa dá pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹ̀mọ̀ kan máa appreciate iṣẹ́ láyé náà bí àwọn ah, gbà á ah, wà ókè àtàbà bẹ̀rù ọlọ́run téèyàn mẹ́wàá bá pàdé kí wọ́n kó sẹ́wà tí wọ́n sì máa ṣe jìbì ẹ̀ lọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọlọ́run fún jẹ̀rán ránkì yóò gòkè nínú àwọn àṣírí tọ́kàkùn sábẹ́ bẹ̀rù ọlọ́run tó yẹ ká máa lò òun náà ni kí ọlọ́run ọba yóò máa pẹ̀sẹ̀ wa rẹ́ láì tọrọ àforíjì àtàwọn ẹ̀ṣẹ̀ kan wà tí ń parẹ́ tọ́lọ́ ń pa tí ń dìlì tiẹ̀ náà fáìlì burú wa fáìlì iṣẹ́ burú wa láì tẹ̀lé lọ́bí àtọ̀rọ̀ fún lọ láì tẹ̀lé lọ́rọ́ nípìwàdà ẹ̀sẹ̀ lórí ẹ̀ tí wọ́n bá ní kí lọ parẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́ ìdílé ayọ̀ ọ̀dẹ̀dì náà ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ìbẹ̀rù ọlọ́run ẹ máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa náà ní tawhid àwọn onímọ̀ níbẹ̀rù ọlọ́run máa tún tẹ́ yín ṣe náà ìbẹ̀rù ọlọ́run yóò máa tún tẹ́ yín ṣe ọ̀yẹ́ ọ̀sẹ̀ lákọ̀ọ́mọdé náà bàtà ìbẹ̀rù ọlọ́run ọba yóò máa jẹ́ sábàbí tọ́lọ́run ọba yóò máa ṣe àforíjì fún yín ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmá lóbìnrin ẹ ká wọ inú ìsìláàmù pátápátá ká má wọ inú ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì orí mo rí ni bí i orí mo fi wọ bẹ́ẹ̀ o bọ́dì yòókù nǹkan mo lọ́wọ́ àti ibòmí lọ́wọ́ tó ń ṣe ìsìlámù ni èyí ìkọlọ̀ wọn bá pa wá láti ẹlòmíì ẹsẹ̀ kan níbẹ̀ nínú ẹ̀sìn ìsìlámù ẹsẹ̀ kejì ìdálọ́wà ṣé bó ti yẹ ká ṣe ẹlòmíì ẹgbẹ́ kan lọ́kọ sí ìsìlámù ẹgbẹ́ kejì nǹkan mìíràn lọ́kọ sí ẹ jẹ́ ká wà ní ìsìlámù pátápátá tá a bá fẹ́ sórí rẹ láyé tá a bá dẹ̀ bá lọ́wọ́ bá pàdé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ká wà ní ìsìlámù pátápátá èyí náà lọ́lọ́run pa wá láti ọlọ́ni ayọ̀ jẹ́ bí ní àmọ́ ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ó ti kó lórí sílùmẹ́ka àmọ́ ẹ má wọ ní islam afa kò sí seventy percent nínú islam ẹ pé nínú exam tá n ṣe èèyàn bá ti wọ fifty o ti pass no wọn ti kórè o fílmì káfà tápá tẹsẹ̀ tápá ti tán ẹwọ bẹ̀rẹ̀ tí wọn bá ń sọ pé ara islam lélẹyìí má fagbára rẹ o gbé pé a ṣe náà ni o ti kórè o fílmì káfà ẹwọ ní islam pátápátá ìwọ wọ ní islam ìyàwó rẹ wọ ní islam ọmọ rẹ wọ ní islam gbogbo ẹbí rẹ owó rẹ gbogbo nǹkan tó ní ó ti kò lò ó fi tìlùmí ká ẹ wọ̀ tán tọ́ ọ bá ti wọ̀ tán ìmí ọlọ́run ọba náà ó fún ọ tán ìtumọ̀ ẹni ó ti kò lò ó fi tìlùmí ká ẹ̀wọ̀n ní ìsìlámù pátápátá wọ́n lè ṣe mùsùlùmí ilẹ̀ wa ní mùsùlùmí ẹ mùsùlùmí ẹ jẹ́ ká lọ́ọ́ nínú ìsìlámù torí pé tẹ́lẹ̀ nígbà àfa nìkan ní ọwọ́ àlìjánná ìwọ wà àlìjánná ń jẹ ẹlẹ́mìíràn wípé àánú àwọn ọ̀dọ́ ní àlè tẹ̀yẹn ṣé ìwọ arúgbó ní wà àlìjánná ń jẹ ẹlẹ́mìíràn pé ilé wọn àwọn olówó nìkan ní. olówó gbádùn ayé ó tún ní kọ́lá wà àlìjánná ìwọ olùsìtọ́ gbádùn ayé ó tọ̀fẹ́ wà àlìjánná ń jẹ gbogbo nǹkan tí wọ́n sọ pé ara ìsìláàmù àgbà a ò gbọ́dọ̀ ṣàfihàn sílùú kan ẹlòmíràn ṣàfihàn sí Saudi Arabia ń gbà mí sáwọ́ ah, sáwọ́dì nìkan ní kọ́wọ́ nìkan sí Quran Saudi Quran ń bẹ àbí sáwọ́dì hadith ń bẹ àbí sí ànábì wa náà sallallahu alaihi wasallam sí sáwọ́dì àná ni ànábì sáwọ́dì ló ná ànábì gbogbo ayé lànà tó wà sallallahu alaihi wasallam ní ma sábì ti nǹkan sí alukoran tọ́wọ́n yóò tàbí kí ẹ̀sí súnà nábì sallallahu alaihi wasallam ah, àní ọ̀sán ọba wa lẹ́jẹ̀ mu níbẹ̀rẹ̀ kọ̀ wa lẹ́jẹ̀ mu níbẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ gbà ní ti gba orí wa bẹ̀ fún wa ẹ̀rọ ọmọ àpò nínú ẹ̀sìn Islam tí a máa kéde fún wa tá a sì máa tẹnu máa fún wa bí ara Islam lọ́wọ́ kájì wúlẹ̀ ká máa jẹun òun náà ní wípé ká máa ṣàfihàn aburú sí nǹkan tí èsì dábàá díẹ̀ ẹ lọ mọ̀ pé ká máa ṣàfihàn aburú pé ẹnìkan ló mú wa kíní kan lọ́fà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lọ nínú kútùbà tó lọ pé kíní kan lọ́fà àfọn aláwọn àpèjúwe tó pọ̀ bí àtọ́ bá ti wà ń bí báyìí àbúrò ọ̀sẹ̀lẹ̀ tọ́ bá ti wọ́ sọ báyìí kíní kan ó ti yọ káà méjì lẹ́lòmíì ní ó lè jí máa gbé lọ òde yòókù tó ń bá ti gbélé lọ èyí ọjà yìí tà tọ́ bá fi èyí hùn kiri yọ tà èyí tó ń sọpọ́ ọjà yìí tà ń yìn tọ́ ọmọ pé ẹ bọ́ ló ń ṣe nù kásà ti ti aburú ti di nìkan tí ò lè mú aburú wá ẹbọ ni ò ní ẹ̀sìn Islam olúwa lòdì wọ́n ní Islam dáadáa ni ẹ sọ fún pé kọ́ padà kọ́ọ̀lù aṣọ ń bẹ mẹ́lòmíì tí ó wọ̀ yóò ṣe tiẹ̀ náà bàbá ti wọ kọ́ọ̀lù báyìí yọ bọ̀ sí dáadáa náà nípa báyìí ẹ lọ́wọ́ mọ̀ pé ká máa ṣàfihàn aburú sí nǹkan tí ò lè fi dábàá díẹ̀ ẹ̀bọ̀ lọ́jọ́ nílẹ̀ Islam tá a lọ sọ lé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àti yàrá fi ká máa sọ aburú máa ń tí ò lé lágbára láti má burú wá ànábì lẹ́pọ̀ ẹ̀mẹ́ta ànábì rí ìjẹ sallallahu alaihi wasallam. ìkan nínú àwọn sahaba ti ṣe abdullah ibn mas'ud radiyallahu anhu wọ́n wá fẹ́ kọ́mẹ̀ntì lórí hadith wọ́n wa ma minna illa wa ma minna illa abdullah ibn mas'ud sàdé àgbà onímọ̀ oníkùrán oníhadith onífik oníwàmàmínà illa abdullahi bin masun yọ ọ̀rọ̀ rẹ̀ kí ló ń wí wàmánì nà ó ní kò sẹ́nì kankan nínú wa nínú àwọn sàádé kan ilà àyàfi kọkọjá kọpà pẹ̀lú kíni kọkọjá pẹ̀lú kápá burú sátàfi ká burú sí nǹkan sí ìfìdá bàjẹ́ nígbà tí atẹ́gùn bá wá ń gbé alá tí bá ń gbà sọ kí lè lùbọ̀ sí kíni kọ́mọ́sàtọ̀ àwọn sàádé náà sọ yìí ó yẹ wáyé pé ẹ̀mí yìí ìyẹn ló wá mú wa lọ síbi bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí wa tọ́lọ́ ń dá wa yìí kò stable ẹ̀mí tọ́lọ́ ń fún wa yìí ìgbà míì yóò láyọ̀ ìgbà míì yóò ní ìbànújẹ́ ẹlòmíì yóò jí láàárọ̀ yóò kàn sáà máa pé inú òun ò náà kò sì ní ìbànújẹ́ nù gbèsè ayé ẹ̀mí tọ́lọ́ ń dá fún wa yìí ọmọ rere kọjá pẹ̀lú àwọn oríṣiríṣi condition condition méjì náà ìgbà míì a máa wà ẹ̀mí ó lágbára strong bẹ́ẹ̀ bá ti dá yóò kò yẹ mo dúró ìgbà míì àti máa wà ẹ̀mí a máa wíj bọ́dì lè sọ àrùn kẹ́mi ó wíj bọ́ọ̀lù ń fi bẹ́ẹ̀ mi wà onígbàgbọ́ òdodo ìgbà kan máa wà tẹ́mi rẹ̀ ó sọ àrùn àkókò kan máa wà tí ó kọjá pẹ̀lú rẹ̀ tẹ́mi rẹ̀ ó wíj bẹ́ẹ̀ ìwọ lọ náwó lánàá tó ná dáadáa owó ti bẹ̀rẹ̀ pẹ̀ nígbà tó dóni ẹ̀mí ẹ̀ wíj ó ní ah, mọ́ mo jàre ẹ̀mí ẹ̀ wíj ìwọ yẹn náà fìlà lẹ́yìn sọ lẹ́yìn júmọ́ àníjẹjọ ìwọlọ iná fílà ọ̀pá méjì kó tó lọ ọ̀pá mẹ́rin kó tó lọ ilé láti mọ̀sálásì lọ́sẹ̀ yìí ó lè fọ́ máa pé ẹ̀yìn táwọn èèyàn ń jẹjọ náà ṣe gẹ́ni ó tó ẹ̀mí wíìkì bọ́lá ń ti dẹ́mi nìyí ìwọlọ ha ìwọlọ kà lọ́kẹ̀kọ́ kàákàá lẹ́yìn fún bíi four hours àti five hours tí ó sì sú ọ tó bá di lọ́la ó lè sọ pé ah, wákàtí kan náà ti tó ẹ̀mí wíìkì bọ́lá ń ti dẹ́mi nígbà tó wáyé jẹ́ sí pé ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa lágbára yóò sì máa lọ ọ̀lẹ̀ ńgbà ẹ̀sìn Islam ọwọ́ jẹ́ ẹ̀sìn tí ń bá gbogbo nǹkan mu ọmọ sọ́dí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń gbé fọlọ́run ló gbé wá ọlọ́run tó dá wa náà ló mú sẹ̀rí àwa a máa dẹ́sẹ̀ sẹ̀rí àsìlámù mú kíni wá ìtọrọ àforíjì wa a máa dẹ́sẹ̀ wọ́n mú àforíjì wa ìtọrọ àforíjì wa bẹ́ẹ̀ náà lọ́fà tó fi jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tí ò dá àwọn àwọn yìí ẹ̀mí lè kọjá lára rẹ̀ kọjá ò anájọ àárín sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lá nínú hadith mìíràn wọ́n sọ pé máa ń rántí tí òfin yàrá jù àní hájẹ́ tí ń bá padà aṣọ ẹnikẹ́ni tí nǹkan tí ò yẹ kó dá padà kó níbi bùkátà rẹ̀ tó bá dá padà kó níbi bùkátà rẹ̀ àrẹ́bí ní fàfàdé aṣọ ó ti ṣẹbọ àpèjúwe àsọjú ẹ̀fọn wa náà níjẹ̀kú tọ́lọ̀ ìkùtì èèyàn bá ń lọ bí kán ọ ń lọ síbi kan ọ ń wẹ́ nìkan lọ ọ wà fẹsẹ̀ kọ nínú àṣà Yorùbá wọn á ní òní ba nílé fífẹsẹ̀ kọ́ tó fẹsẹ̀ kọ́ yìí tó o bá padà sílé tó o lọ sọ́dọ̀ ẹni tó o fẹ́ lọ nì ànágbẹ́ni fàfàdé aṣọ ẹlẹ́bọ̀ ni ọ̀ afẹsẹ̀kọ́sí wá jẹ mọ́ àlejò ẹni tó ń lọ ó sì dá wa lójú tó bá lọ gbowó níbi machine o wọ́n ọ àánú àti bẹ́ẹ̀ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ò náà rí nǹkan tó bá ẹnìkan lọ jẹ́ olówó tó ní rẹ lójú ọ̀nà àti ṣùgbọ́n nítorí wípé lọ o tí nǹkan tó fẹ́ lọ sí bá pàtàkì ó sì máa bọ̀ wá mọ́sálásí náà kọ́ fẹsẹ̀ kọ́ lójú ọ̀nà kó gbé a wọn ó tilẹ̀ kọ́ mọ́sálásí àná ayé wọlé kọ́ padà sí ẹ̀rí gbàgbọ́ ànábìrin kẹ́ni tó bá ṣe báyìí ẹlẹ́bọ lórúkọ rẹ sọlọ bàbá àlè wọn sábà ànábì lọ sọba nínú àwọn àpẹẹrẹ tá a fi máa pẹ́ bọ́ kí nǹkan dáyàn padà nítorí ẹ̀kọ́ dáyàn padà tàbí kí èèyàn fa burúkú máa tí ò lẹ́ tí ò lè sábà bí ẹ̀ òní kéèyàn ó fẹ́ lọ síbi iṣẹ́ rẹ̀ àbẹ̀kọ́ fẹ́ lọ síbi òwò rẹ̀ bísínẹ́sì ọwọ́ pàdé ìyá arúgbó kan tàbọ̀ ń tajà lọ́wọ́ bó ṣe sí ṣọ́ọ̀bù báyìí ní ìyá arúgbó kan wá wá ní ah, ọkọ mi mo fẹ́ ra nǹkan báyìí báwọn obìnrin máa ń lọ́ba fẹ́ bá a rà wọ́n wá rí pé ìyá arúgbó ni ẹ̀mí rẹ̀ wá so máa a ah, tó bá ti kọ́kọ́ rajà láàárọ̀ báyìí ọjọ́ òní ò lè gbà á mọ̀rọ́dẹ̀tò kíyàrá tó àní hajjẹ́sìn fọkànlá aṣọ tọba ilé jáyà padà pé àmì kò sí torí bọ́ ọlájà ọkàn pé tọwọ́ bá tajà fún ẹnu bọ́ tajà fún ni yóò kó bá ọjà rẹ ọjọ́ náà ẹlẹ́bọ̀ ló kọ̀ rẹ̀ ń jà ànábì lọ sọ́bẹ̀ sọ́lọ́ bá wà ní sọ máa sọ fún àánú ọ̀rọ̀ tó síwájú pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa wí ìgbà mi a máa wà ẹ̀mí ẹ̀ lè lẹ̀ bó ti wọlé kó sọ́ǹgì tó àwọn àkókò kan wà tó wọ́n máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ni ọmọ wí tara òní tẹ́ni òní dángájádùn kan anabi àwọn rẹ̀ wá bílẹ̀ ìpè ìwò tí ìyẹn bá tiẹ̀ wá sí rẹ̀ ẹ̀rí ìyẹn ní ọmọ ẹjẹ́ ogun àbí ọ̀nà àbáyọ fún ọdún ti tẹ̀lẹ̀ sí rí tàbí kan tó bá bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ sí ìyẹn bá tiẹ̀ wá sí wípé kọ̀tajà fún ya nílùú ìyàtọ̀ àtàbójú rẹ̀ ní kọ̀tà fún ọba ní kí ìyàwó máa lọ ṣé ẹ̀sìn ti parí náà ni ó ti kúrò nínú ìsìlámù pátápátá náà ni àwọn sàbí ni wàá máa ká fún ọ̀rọ̀ sójà kí lọ́nà àbáyọ fún wa tani kò ti tẹ̀lẹ̀ síwájú anabi alayhi salatu wa salam ó ní kò lè Eh? kíní yóò yí níbi bá ń wọ́ bẹ̀rẹ̀ Islam ẹ̀sìn ìrọ̀rùn lórúkọ ẹ̀ jẹ́ ẹ̀sìn ìgbádùn ni ẹ̀sìn ọ̀nà àbáyọ fún ọ nínú ìṣòro rẹ ni tọba ti gbọ́ yìí dáadáa tó sì ní ti wàhálà arábìnrin tó yóò jù báyìí náà lọ ẹ o arábìnrin bá sọ yìí pé Allahumma la tayra illa wàlá khayra illa khayruk wàlá ilaha ghayruk Allahumma la tayra illa ولا خير إلا خيرك ولا إله غيرك اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك tọ́ọ̀bá ti wí lẹ́ẹ̀kan ìdẹ́ mi dìgídẹ́ mẹ́ta ní wí lẹ́ẹ̀mẹ́ta kálíbà àrígbọ́ ni tọ́ọ̀bá ti wí lẹ́ẹ̀kan gbogbo ń tó ṣe nìyí ọlọ́run ọba ti parẹ́ fún ọ nínú táyì ìṣẹ́ gbúrò rẹ̀ lójú ẹ̀sìn ọ̀lẹ́sẹ̀ mọ́ àwọn sàbí abu abdullahi bin masoud ọdún wa máa minna ìlà lẹ́fù àkọ́kọ́ téèyàn máa ń kọjá lára rẹ̀ téèyàn bá rírú nǹkan yìí òun náà ni kéèyàn dáwù ah! tí màá ti tàlé ìnira pẹ̀lú ìyàtọ̀ ọkọ wa wẹ́ jẹ́ ń ta fún abdullahi bin masoud ní pé wàlá kí ni allah yóò fi bí tàwọn téèyàn bá nígbàgbọ́ sọ́lọ́run ọba ọ̀tà fún ọ wà gbára lọ́nà ṣùgbọ́n lẹ́fọ̀ àkọ́kọ́ nù ó ti èméjì ẹ ṣe èméjì náà ni Abdullahi bin Masoud sọ àwọn máa rí inú wa tó yẹ pé ẹ̀mí rẹ̀ ó wíkì lákòókò ní tó ṣe èméjì pé ah, wọ́n ti ní tí kìíní ìbá ti rí báyìí o ní ti máa ń tẹ̀lé ẹ kọ́ wa sọ pé kọ́ gbára sọ́lọ́run ọba kó o ṣe nǹkan yẹn tọ́ ọ bá ṣe nǹkan yẹn tàbí wọ́n sọ fún wa wípé à ọ̀n twenty kìíní kan nínú december mọ́jáde lé o sẹ́mu bí wọ́n rí iná fáwọn èèyàn ni alhamdulillah ó tẹ̀ sí reduce díẹ̀ ní láyé ìgbà kan ẹ̀ eh, kọfẹ́ sínú ilé kan tí wọ́n ní rí iná síbẹ̀ láwọn oní rí iná rí iná tí ò rí iná ríra rẹ̀ kí rí iná rẹ̀ lẹ́yìn ah twenty kìíní kan december ọ̀ gbọ́dọ̀ jáde o kí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n fẹ́ sọ aburú mọ́ tí ò lè sábà bẹ́ẹ̀ ni tẹ́mi rẹ bá ṣèkì gbára lọ́lọ́wọ́ ọba kò sí nǹkan náà lákòókò ni tíráfù lọ́jọ́ náà tọ́ba ní tíráfù nìkan fẹ́ ṣe ah ìnáwó tẹ́ fẹ́ ṣe yẹn ẹ má ṣe ìjọ náà o ọjọ́ ń léwu púpọ̀ mọ́dà ọ̀hún tọ́ ọba ti lè gbà gbọ́ wọ́n ti sọ aburú mọ́ tí ò sí tí ò lè má burú wà ní. gbogbo àwọn nǹkan àwọn ẹ̀yìn kì í jẹ́ kéèyàn gbádùn ayé kéèyàn bá gbà sínú gbèsè ayé nìkan tó o bá ti dànù lẹ́gbẹ̀ẹ́ kan ọgbà gbà yìí dáadáa káwá nípa wọn gbà ọwọ́ àgbà tí wọ́n wí nìyí ọwọ́ apọ́lù rẹ̀ ó ṣe nǹkan tó yẹ kó o ṣe látara wípé wọ́n dá burúkú kan ṣẹlẹ̀ látara nǹkan yìí tó yẹ kó tẹ̀lé kọjá pẹ̀lú rẹ̀ àdúrà tí ó ṣe náà ṣe aláhùnmá láfẹ́rọ̀ láfẹ́rọ̀ ìlàfẹ́rọ̀ gbogbo nǹkan ṣe láti ṣe nípa nǹkan yìí ọlọ́run bá yọ pa rẹ̀ fún wa eléyìí ni ìbámu ẹ̀sìn Islam ìpè ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀sìn wọn ẹsẹ̀ wọn máa mẹ̀lẹ́ kọ̀ọ̀kan tó bá tẹ̀sí ni àwọn nǹkan ọ̀nà abáyọ̀ nìyí wọ́n tó ti ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀yà mi lọ́kùnrin àbí lóbìnrin pẹ̀lú àti àwọn obìnrin ní máa ń bá jàjì àwọn ọkùnrin náà tó ti dobìnrin náà ń bẹ tó jẹ́ sí àwọn náà ti dàbí obìnrin wọ́n ti sọ àwọn náà di mógùn tí wọ́n máa pa oríṣiríṣi òfin lé wọn lọ́wọ́ òfin tí náà wọn bá sọ kálẹ̀ tẹ́lẹ̀ bí wo ti ṣàlàyé ẹ̀ fún wa sọ́dọ̀ ń bá wọn àlè a máa sọ pé Allahumma la khayra illa khayruk wa la khayra illa khayruk wa la ilaha ghayruk sírù nǹkan bá ń bá tẹ̀lẹ̀ sí wa tá a dẹ̀ ti sé lápòjúwe a ti jẹ̀sọ́ bẹ̀rẹ̀ nítawe ṣùgbọ́n tó dé àjọ fọmọ ayá mi òun náà ní ọmọ jẹ̀sọ́ torí pé tó máa zikiri òun náà ní sọ Allahumma la khayra illa khayruk Allahumma la khayra illa khayruk kò kankan tó lè tẹ̀lẹ̀ illa khayruk àsábúrú tí wọ́n lọ́wọ́ bàbá mu wa ìtumẹ̀ wàlá khayra illa khayru kò sóore kankan tó lè tẹ́lẹ̀ àforí bí wọ́n náà bàbá mu wa wọ́n náà ti mọ̀ pé ẹnìkan sàdéhùn oore fún ọ kò sí ẹni tó sàdéhùn aburú fún ọ tó wá sóore fún ọ padà tani ma sori fi niyan allah ọlọ́run tani ma buru wa ọlọ́run náà ẹ tó lébi fún ọ fún ọ sábúrú sí ọ ó lè yí padà láàrin ìṣẹ́jú kan àlẹ́lùmí ah, dáhàmà ẹ̀sìn ju ọlọ́run ọba lọ tàwíìdù nìyẹn torí pé ẹbọ lájẹ sọ́kàn rẹ̀ tá a bá ti nǹkan yìí àwa fi tàwíìdù àti pa ẹbọ rẹ wàlá ìlàhà rẹ̀ báyìí nàbí ti kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam ní kúkúrú ẹ jẹ́ ká jìnnà sí tàbọ̀yì ká máa ṣàfihàn aburú àbí ká máa sọ aburú mọ́ nǹkan tí ò lágbára láti sàbò gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀ ayé tí ò lágbára láti sàbò àti ṣe tàbáyọ̀rò nìyẹn ẹbọ sí nìyẹn àwọn nǹkan tí máa ń fa burú táàrí bẹ́nìyàn kò sẹ́ni kankan tó lè kádàrà rẹ̀ ju ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala abẹ́lẹ́ àwọn bàbá aláàánú ti lọ gbogbo nǹkan pè lórí ayé àti orí tàbíyàmà ọlọ́run ọba kọfẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn èyí tó ti fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kọ́ mọ́ gbà lọ́wọ́ wa orí ayé tí ó jẹ́ kára yìí sáyé tó jáyé rọrùn táwọn àti gbádùn sísìn ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba kó orí àlùkìyàmà tí kò ní sí àlẹ́yìn ẹ̀ mọ́ láíláí nìkan àwọn àbàtò ti bẹ́ẹ̀ nìkan kan wà orí àlùkìyàmà táyà ní jí àkátó orí náà nìkan àwọn àbàtò ti bẹ́ẹ̀ nìkan kan wà àwọn ibi tí fọkànbalẹ̀ ń bẹ níbẹ̀ nínú ìgbésí ayé wa fi síbẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó wá ní bá bá bá rọrùn gbogbo ẹnikẹ́ni tó ní ìgbàgbọ́ tó ti sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni pé bẹ́ẹ̀ pé ẹsẹ̀ gbogbo àwọn ọmọ wa pátá àti gbogbo ẹbí wa àti gbogbo ara wa àti gbogbo nǹkan tá a ní àti dáàmà àti dáàmà ọlọ́run ọba kọ́ máa ṣàkóso gbogbo wa wọ́n á ṣèrè dáhùn àná àná alhamdulillah rabbil alamin. اللهم صل الله اكبر اشهد فأخذوا في بطنها فقهم على